أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وفق عباده المؤمنين للطاعات ويسر لهم الخيرات والحسنات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله خير من صام وقام وشرع الشرائع وبين الأحكام اللهم صل وسلم وبارك على إمام المتقين وسيد الخلق أجمعين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي هدانا للإسلام وما قلنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله الذي فضل شهر رمضان المبارك على سائر الشهور وجعله موسما عظيما من مواسم الخيرات فيه يتنافس المؤمنون على الطاعات والفضل والمعروف والحسنات تضاعف فيه الأعمال الصالحات وتقال فيه العثرات وترتفع فيه الدرجات وتجاب الدعوات وهو شار الخيرات والبركات وشار المواساة يزاد فيه رزق المؤمن ويزداد المؤمنون إيمانا إلى إيمانهم ويتنفسون فيه على تراويح وقيام الليل وتلاوة القرآن وبطل الصدقات والإحسان إلى ذوي الحاجات من الأقارب والجيران معوزين عملا بقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والآيات التي تدعو إلى الإحسان كثيرة كثيرة على فلنواصل الإحسان في رمضان بالإحسان في شوال وفي بقية الشهور فالرب زمانين واحد واعلموا رحمكم الله أن علامة قبول الحسنة عمل الحسنة بعدها ومن علامات ردها عمل السيئة بعدها إن هذا مما ينبغي أن يعلمه العبد الذي يفرغ برحيل رمضان ثم يبادر إلى مبارزة ربه بالتمرد والعصيان الله أكبر الله أكبر كلما صام صائم وأفطر وكلما أورق الشجر وأثمر وكلما هل هلال وأقمر وكلما هدل المطر وانهمر الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́pàá ọba wa adá ọpẹ́ fún ọba alágbára lórí gbogbo nǹkan ọba yìí tí ó tún sẹ́ ẹ̀mí wá kù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àtòsù àtàsìkò àwọn aláàyè yìí ní ìsín tí a ń fi ọpẹ́ rọ̀ǹdọ́ọ̀nù tó bá wa láyé tá à ń fi tún ọlọ́run. òní náà ni ẹnìkọ̀ọ̀kan wa lọ́lọ́run tó fún wa láǹfààní ńláńlá yìí èyí tó jẹ́ pé kọ̀ọ̀fẹ́ lòmíì ẹlòmíì mẹ́nu àwọn tá a jọ wà láàyè yìí lẹ́sìn tí wọ́n ti wà nísàlẹ̀ ìgbẹ́. àánú ọlọ́run ló kò lórí wa tó tẹ́ wa kùdà àkókò yìí ọlọ́run àdúgbò alamin ọlọ́run ọpẹ́ àwa àlékún ìgbé àtọ́lá fọ́síwájú ẹ̀dá anábìwá Muhammad ìgbé ọlọ́run ọlọ ọlọ́run kọ́ máa ẹ̀dá ẹ̀yìn àtọ́láàtún wa àbí ọlọ́run nínú àánú ẹ̀ ọdún ìtúnu ọdún yìí tí a ń ṣe yìí ọlọ́run àfitóbi rẹ̀ àfibìọ́ mọ́tò láti mọ̀ fún ọ. ìbádọ́lá máa áàt wọ́n máa

alhamdulillah gbogbo ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọpẹ́ ní fọlọ́run ọba tó yọ̀ǹda fún wa kálẹ̀ lóṣù náà fún tiẹ̀ tó ní kárí fi ṣe máa dà ọlọ́run ní kárí fi ṣe dáadáa àwa ti láyọ̀ àti nídùnnú torí wípé àti ìrí lẹ́tà àràkọ́ lẹ́ẹ̀kan ránṣẹ́ wa látọ̀dọ̀ ọlọ́run kò ń wa. ó ń bùkátà sí káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn Ramadan èyí tí ó jẹ́mi àtẹ̀yìn mà wípé Ọlọ́run subhanahu wa ta'ala ó wa òun ní gbogbo ìgbà bá tún yọ̀ǹda fún wa tá a bá tún lọ Ramadan Ìyáàmú ìyáàmú ìdúró tí bá a ti dá mọ́sáàsì fún irun kìyà kìyà mu Ramadan irun tarawih irun asamu bá a ti rí kí nínú Ramadan tọ́ba tó dalẹ̀ yìí bàbá àdìdé lóru arinafla ṣe àpẹẹrẹ kọ́lọ̀ ń gba tarawih wà ní àwẹ̀ tọ́ba wa di wípé alẹ́ yìí lọ àríbáàdà yìí ṣe àpẹẹrẹ kọ́lọ̀ wọn gba ìbáàdà wà ní Ramadan nìyẹn ọ̀la ọjọ́

tó sì bá oríire jáde nínú Ramadan òun ni tá a ráwọn aláìní tá a tún ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá ṣe dáadáa bá a ṣe lágbára mọ́ nínú Ramadan tá a kò sí kékeré dáadáa níwájú Ọlọ́run wa man ya'mal mithqala dharratin khayran yara bẹ́ẹ̀ yẹn bá rí dáadáa kẹ́sẹ́ bó ti wulẹ̀ ó kéré bí ẹ̀yọ̀ náà gún. yóò bá níwájú ọlọ́run bọba dáadáa. bọ́bá ìsàbúrú náà lèèyàn bá ṣe bẹ́ẹ̀ tó kéré ju ẹyọ náà kú lọ èèyàn bá láburú níwájú ọlọ́run. ọlọ́run mọ́sálá yìí jẹ́nu kọ̀ọ̀kan wa ká lè máa ṣe dáadáa ọlọ́run já lè máa ṣe dáadáa. ìbádọ́lá wa àkìyíkun iṣẹ́ nínú ẹni tó fún iṣẹ́ sí ni ládàtí bẹ́ẹ̀ ọlọ́mọdún yìí ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ fún yín èrè ń jẹ́sẹ́ rí ọlọ́dàkùn ó ṣe fún yín láyé ó fi ya gbogbo oore tọ́lọ́run ṣe fún yín pátá ó fi yà wọ́n lẹ́yà rí ọlá títóbi ọlọ́run kọ́ wá ṣe fún yín àtẹ̀yìn àtàwá ọlọ́run jẹ́ àlè kójọ sínú àlùjáná ọlọ́run sí ọlọ́run bá a ti ṣe dáadáa tá tọ́jú àwọn ọkọ wa tọ́jú ọmọ wa nù Ramadan àti ìlẹ́sàn o ó ní gba Ramadan bá lọ tán dáadáa lọ bàbá ọlọ́run ló ibi ó ti gbogbo ohun tó gbé lẹ́nu Ramadan yìí sàgbára rẹ o orí ètò oúnjẹ gbé kalẹ̀ ẹnu àwọn àgbìyànjú kan náà ni tọ́ ọ bá gbé wájú ọlọ́run yọọ ma ṣe é ṣe ẹjẹ kálá níyẹn tó ilé wa ẹ̀yin náà fi dáadáa kó dáadáa táwọn bàbá bá ń ṣe ibi àlìjẹ́nà yín wà òun náà lọ́dọ̀ ọkọ yín gbogbo obìnrin tó bá kọ ọkọ kò lè kò lè rí gbogbo obìnrin rí wákàtí márùn dáadáa tó tó sì tẹ̀ re ọkọ rẹ̀ ànábì lọ́lọ́wọ́n ọba rẹ̀ ó sì gbogbo ilẹ̀kùn àlìjánà lẹ̀ fún pé kọ́ wọlé bí tó bá wù Allahu akbar ẹnu tọ́lọ́ ní ìdí lọ́dọ̀ yín yẹn ọlọ́wọ́n ọjà kó lè ràn yín gbogbo àwa tá a jọ mọ́ orí ilẹ̀ tá a wà àtàkùkù tá a wà yìí ọgbà kéèyàn lábòjútó tọ́pọ̀ òtún làlákàn fi sọ ní kèrèsè lórí tẹlifíṣàn tá a òun láti máa lo títa látàn fi sọ́rí nìkan lánàá lórí àwọn ọmọ káké táwọn ọ̀rẹ́ ń jẹun bá rìn onírànà burú ló ti kún àwùjọ lágbìyànjú kámójú táwọn ọmọ ọlọ́wọ́n ṣàánú wa yóò gbàdúrà wa lórí gbogbo wọn gbogbo tọ́lọ́ ṣe fún wa lóore tí ń ọlọ́wọ́n bá níyà gbogbo wọn àwọn èyí wà nílé ẹ̀kọ́ kéwú ọlọ́wọ́n ó ṣe lọ́gàá ní àṣeyọrí gbogbo àwọn tó wà nílé ẹ̀kọ́ òwe ọlọ́wọ́ jẹ́ kí wọ́n láti yọrí dáadáa àwọn tí wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ ọlọ́wọ́ fún wọn láti yọrí dáadáa ṣe yọ wá sí ẹ̀sìn léèrè jẹ fún gbogbo wọn òní ṣe wọ́n ní ọ̀tá ọlọ́run òní ṣe wọ́n ní ọ̀la gbogbo ọmọ tó bá ti ya ọ̀nà míì tí èso ọ̀nà tóbi rẹ̀ wà òbí rẹ̀ nìyẹn ó pípọ́ náà ti lọ òun ní nǹkan òye òun ní ọ̀dá nǹkan mà gbogbo àwọn tọ́lọ́ ti fún wa lọ́wọ́re lọ́kùnrin lóbìnrin ọlọ́run ìjẹ́ wọn bọ̀ wá ọ̀la àti tóbi ọlọ́run yọba ní tọ́jú wọn orílẹ̀-èdè wa abìọ́ nínú àánú rẹ akórílẹ̀-èdè yìí lé ọlọ́ ọlọ́run wọlá oṣù àpọ́nlé tá a ṣe lọ àtìbádà tá a ṣe ń bẹ̀ òun la fi ń ṣe ìrawọ́sí ọlọ́run bá ní ṣàtúnṣe orílẹ̀-èdè yìí ọlọ́run bá ní ṣàtúnṣe ẹ̀ ọ̀la àti tóbi àtúnṣe sí ti ó jòrè fún wa. tere ń jẹ mùsùlùmí ọwọ́ apọ̀ ọlá títóbi ọlọ́run tó túbọ̀ fi islam gbálẹ̀ lórílẹ̀‐èdè yìí ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ìgbìlẹ̀ ni yàtá ń jẹ ọlọ́run túbọ̀ jẹ́ islam gbilẹ̀ káwọn tá à ń ṣe kó wa kọba wa ká má kó ní ó lè mọ̀ wá lórí dáadáa ìpínlẹ̀ wa dàrú àánú máa fi bá wa gbé ọlọ́run wa máa darí wọn dáadáa ìjọba àbílẹ̀ wa kò léwọ̀ ọlọ́run lọ́ọ́ ọmọ ìyá wa tọ́wọ́ àmì ti ń darí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá ní máa kún jọ láṣeyọrí dáadáa inú ìlú wa ìlú tẹ́lẹ̀mù yìí mọ́jẹ́lú náà bàjẹ́ àánú rẹ máa fi bá ní gbé nínú ìlú náà ìfàyàbalẹ̀ rẹ ọlọ́run ṣe fún wa nínú ìlú náà gbogbo àwọn tó ti yọ lórí tí wọ́n ti jẹ́yàn nínú ìlú yìí ọlọ́run àbíọ́ mọ́dà wọn padà sẹ́yìn ọlọ́run mọ́dà wọn padà sẹ́yìn ọlá títóbi ọlọ́run tí wọ́n lè máa wúlò ọlọ́run sì ro wa mẹ́ni gíga láyé ọlọ́run sì ro wa mẹ́ni gíga ń jọ gbére alkiyama mọ́jì aga ka yẹpẹrẹ ń jọ si mọ́jì ayẹpẹrẹ láyé ka yẹpẹrẹ ń jọ alkiyama siwalẹ̀ ni gíga láyé siwalẹ̀ ni gíga jọ gbére alkiyama àánú máa fi bá gbé gbogbo ya wa tẹ́ wà odi ó bẹ̀rẹ̀ àwọn tẹ́yìn odi tí jìnnà tí kò fìrì wálé bá ní máa kíyèsí wọn oore ni wọ́n wá lọ ọlọ́run bá ní fìlẹ̀ wọn lọ́wọ́ tí bá wọ́n ń tẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run dákunjẹ́ wọ́n máa rí mú délé ká máa rápẹ̀rẹ̀ dáadáa lára wọn ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn odi tó súnmọ́ tí wọ́n lè yọjú sí a lóòrèkóòrè lóòrèkóòrè bá ní máa kíyèsí wọn ọlọ́run bá ní máa dáàbò rẹ bù wọ́n bá ní máa fi sọ rẹ sọ wọn o ọlọ́run abẹ́ abitóbi rẹ bẹ̀ ọ́ gbogbo oore tọ́lọ́run ṣe fún gbogbo àwọn tí wọ́n bí wa ń jẹ́dùnú tí wọ́n ń rí ọlọ́run dákun

ọlá àti tóbi ọlọ́run àánú rẹ̀ máa fi bá wa gbé ọlọ́run tó sì wá iléyà tí ń bọ̀ ọlọ́run jẹ́ ọba wa láyé ọlá àti tóbi ọlọ́run ọlá la hawla wala quwwata subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk